ọlọ́run bá tí ọpẹ́ tọ́ sí ọlọ́run bá tí ọpẹ́ yẹ adúpẹ́ fún ọlọ́run bá yìí ọba tó yẹ sí pé òun náà ni ọba tí ó dá tó dẹ̀ fi ọ̀nà ma ẹnìkọ̀kan wa a jẹ́rìí sí ìjọkan sọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní gbogbo àwọn àyè tí ọlọ́run bá díjẹ láti pàwá láṣẹ láti fi ìjọkan ṣoṣo rinlẹ̀ fún ọlọ́run Allah bákan náà a jẹ́rìí ìjẹ́ òjísí ọlọ́run bá anábíwa muhammad sallallahu alaihi wa alihi wasallam àti ìjẹ́rùsí ọlọ́run bá rẹ̀ a sì tọrọ àlékún ìkẹ́ ọlọ́run bá anú ọlọ́run bá kuma bá nabi sallallahu alaihi wa alihi wasallam àti àwọn ará ilé àtàwọn sahaba àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà nabi sallallahu alaihi wa alihi wasallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ qiyama ikhwatal iman ẹ̀yin ọmọ ìyá mi alápọ̀nlé nínú iman ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam eléyìí tí a máa tẹ̀síwájú lórí ẹ̀ òun náà ni àkórí ọ̀rọ̀ tí a ń gbé ẹ̀wò lọ tí ó pamọ́ sí ẹnìkọ̀ọ̀kan wa nípa pàá jùlọ àwa tí Ọlọ́run Allah subhanahu wa ta'ala bá kádàrà wípé kí a máa tẹ̀lé ìdánilẹ́kọ̀ọ́ yìí so a rí wípé nǹkan tí a ń bá lọ òun náà ni ipò tí Islam tí ó tò àwọn obìnrin sí láwùjọ a ti sàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ ipò tí Islam tí ó bá àwọn obìnrin síwájú kí Islam tó dé ní asru jahiliya àsìkò jahiliya nígbàtí àwọn èèyàn tí wọ́n mọ̀ Ọlọ́run bá tí wọ́n dẹ̀ mọ̀ ẹ̀sìn ipò tí Islam bá àwọn obìnrin ipò tí ó parí lẹ́kùn púpọ̀ ni ikò tí ó burú jáì ni àwọn èèyàn wọ́n ń fi àwọn obìnrin wọ́n ń fi wọ́n sí ẹ̀sìn lásìkò yìí wọ́n ò dẹ̀ ká obìnrin kún rárá bó ṣe ń wù kí o ma ní àwọn àsìkò yẹn ṣùgbọ́n bá tí islamu dé islamu ṣe àpọ́nlé tó pọ̀ fún àwọn obìnrin islamu dẹ̀ gbé wọn sí ipò tí ó tọ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala ọba tó dá gbogbo àwọn ẹ̀dá tó sì ma in tí ó bá ẹ̀dá kọ̀ọ̀kan mu ní dédé bí ọlọ́run Allah subhanahu wa ta'ala ṣe dá ó gbé ń kálukú sí ipò tí ó tọ́ sí nítorí pé ọlọ́run Allah subhanahu wa ta'ala ọba tó yẹ sí pé gbogbo nǹkan tó bá ń ṣe pátá pẹ̀lú ìmọ̀ àti hikmani pẹ̀lú ìmọ̀ àti ọgbọ́n àti làákàyè tó kún kẹ́kẹ́ ilé tí ó sí àbùkù ń bẹ̀ lọ́lọ́wọ́ba àníkẹ́lá mọ́ fi ń ṣe ọlọ́wọ́ba ó gbé gbogbo nǹkan sí àyè ibi tí ó yẹ kó wà eléyìí báyìí ó jẹ́ kí a mọ ipò tí Islam tí ó gbé àwọn obìnrin sí ní àpọ́nlé eléyìí tó sí kó jẹ́ ọ̀ràn lórí gbogbo àwọn mùsùlùmí kí àwa náà kí a mọ àwọn nǹkan wọ̀nyí ká gbàgbọ́ yí ká nímọ̀ nípa rẹ̀ káwa náà ká sì máa gbé wọn sí ipò tí Islam gbé wọn sí ká má sàṣe jù níbi alámàrí àwọn obìnrin yìí ká sì má ṣe àṣetò níbi alámàrí wọn tí a bá lọ ṣe àṣejù níbi ipò tí a fẹ́ gbé àwọn obìnrin sí láwùjọ àjẹ́sí a ti kọ́ sí àwọn Yahud wa àwọn Christians and Jews àwọn ọ̀bàyéjẹ́ so àwọn ará West algharbiyyun àwọn tó yẹ́ sí wípé wọ́n sí àṣejù níbi ipò tí wọ́n gbé àwọn obìnrin sí láwùjọ débi wípé kódà wọ́n padà fún obìnrin lágbára ju ọkùnrin lọ àwọn náà dẹ̀ ní wọ́n ń kábàámọ̀ láyé lónìí lórí aburú wọn eléyìí tí wọ́n dálẹ̀ fún ara wọn yìí àbámà tí wọ́n dẹ̀ ń kó yìí wọ́n nímọ̀ nípa àwọn kíní wọ̀nyí ni wọ́n lè máa rò wípé bọ́yá àbí àwọn òyìnbó yìí àbí bọ́yá wọ́n jèrè kan níbi àṣejì tí wọ́n ṣe nípa obìnrin bẹ́ẹ̀ láwọn èèyàn kan náà sí àṣe ètò nípa obìnrin pẹ̀lú wípé wọn ò fún àwọn obìnrin ní ẹ̀tọ́ wọn tó yẹ fún wọn wọ́n ń ṣe àbòsí tó pọ̀ fún àwọn obìnrin so but Islam ó wà ní àárín gbùngbùn kò sáṣejù gẹ́gẹ́ bí àwọn kò fà bẹ́ẹ̀ ni kò sàṣètò gẹ́gẹ́ bí àwọn aláṣètò náà tí àwọn náà tí wọ́n fi ẹ̀tọ́ àwọn obìnrin jọ wọ́n Islam ó gbé àwọn obìnrin sí ipò tó yẹ kó gbé wọn sí Ibadallah kò pamọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa ṣùgbọ́n tó bá pamọ́ náà ẹ jẹ́ kí n tún tàn mọ́lẹ̀ sí wípé nǹkan tó fa àkórí ọ̀rọ̀ yìí òun náà ni nǹkan tí àwọn èèyàn fọ́n káàkiri ní àgbáyé lónìí ìròrí tí àwọn èèyàn fọ́n káàkiri lágbàáyé lónìí nípa ẹ̀tọ́ àwọn obìnrin àti ojúṣe àwọn obìnrin àti ipa wọn ní àwùjọ àwọn èèyàn láyé lónìí wọ́n ti bẹ̀rẹ̀ sí máa tẹ̀lé athaqafatul gharbiyya western civilization ọ̀làjú àwọn ará west òun làwọn èèyàn kan ni wọ́n islamize òun ni wọ́n láwùjọ wa lónìí ni wọ́n fẹ́ máa sọ di títí islam sẹ́yìn ti mọ̀ wípé gbogbo ìlànà àwọn Yahud àwọn àfá kan láwùjọ wa lágbàáyé wọ́n ṣe tán láti máa pèpè sí àwọn ìlànà yẹn ní orúkọ Islam wọ́n dẹ̀ máa yí àwọn ẹ̀rí kan lọ́rùn nínú Al-Qur'an bẹ́ẹ̀ ni wọ́n máa yí àwọn ẹ̀rí kan lọ́rùn nínú hadith Ànábì sallallahu alaihi wasallam láti pèpè sí àwọn orí ó ń bẹ́nu wọn ilé tó yẹ sí pé àwọn Yahudi gangan ni wọ́n lò wọn tí wọ́n máa wálà wọn tí wọ́n fún wọn lówó láti máa pèpè sí àwọn aburú yìí láti lè ba ayé àwọn mùsùlùmí jẹ́ láti lè ba àlùkìyàmà àwọn mùsùlùmí jẹ́ wọ́n rí páwọn wọ̀nyí làwọn mùsùlùmí gbọ́rọ̀ sí lẹ́nu àwọn wọ̀nyí ni wọ́n máa fi ahọ́n Islam wọ́n fi bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí anábì sallallahu alaihi wasallam ti ròyìn wọn pé àwọn táwọn wí méjì dátì náà lára wa náà ni wọ́n yatakallamuna bi alsinatina ahọ́n wa náà ni wọ́n ma fi sọ̀rọ̀ àmá wọn tán wí du'atun ala abwabi jahannam olùpèpè ni wọ́n tó wọ́n dú sí ti iná jahannam man ajabahum ilayha man ajabahum ilayha qadhafuhu fiha gbogbo ẹni tó bá dá wọn lóhùn ìpèpè wọn tí wọ́n ń pè yìí wọ́n ó jù sínú ni ọlọ́run bá kí ó dákun kó là kúrò níbi aburú àwọn olùpèpè yìí ah, àwọn wọ̀nyí rèé wọ́n ti bẹ̀rẹ̀ sí máa pèpè sí pé àwọn obìnrin àwọn náà lè ṣàárọ́kà àwọn náà lè kópa níbi òṣèlú pàápàá jùlọ òṣèlú democracy ilé tí ó wà níta láyé lónìí wọ́n ní àwọn obìnrin náà àwọn náà lè kópa wọ́n dẹ̀ ti ń kópa ní àwọn àyè ibi tí ọlọ́run ti ní kí wọ́n máa gbọ́rọ̀ sí àwọn èèyàn yìí lẹ́nu ní nàìjíríà wá ń bí iná ni láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ lárúbáwá mi náà ni pápá jùlọ ẹwọ ilẹ̀ urdun ẹwọ jordan ìlú islam ni ní ọdún bí mélòó sẹ́yìn ìgbà tí wọ́n ṣe ètò ìdìbò pálíámẹ́ǹtì wọn àwọn bí obìnrin mẹ́jọ òun náà ni wọ́n wọlé gẹ́gẹ́ bí aṣòfin ní ilé ìgbìmọ̀ asòfin wọn ní pálíámẹ́ǹtì wọn ilé ìbáyé fa kí àwọn àfá àwọn alìkọwàlù mùsùlùmù kan gbé kọ́lámù kí wọ́n gbé gègé láti kọ ọ̀rọ̀ lórí wípé obìnrin ó lè kópa òun náà lè wọ ilé ìgbìmọ̀ asòfin so wọ́n bẹ̀rẹ̀ sí máa lọ oríṣiríṣi àwọn àyà Qur'an wọ́n bẹ̀rẹ̀ sí máa lọ ní ọrùn ilé ìtọ́ ipa padà mọ́ mẹ́nubà inshallah karim tásì jẹ́ ká gbàgbọ́ yé kí ni àwọn àyà yẹn kí ni wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ yàtọ̀ sí bí àwọn aláburú àwọn oníbàjẹ́ yìí bí wọ́n ṣe ń lò wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdífà nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n bẹ̀rẹ̀ sí máa yọ ìfẹ́ nú tí wọ́n fẹ́ pèpè sí wọ́n yọ nínú àwọn àhàdífù yìí so wọ́n ṣe àṣejù níbi ìlòròrí àwọn ará west àti pèpè wọn ó lapa lára àwọn aláburú yìí débi wípé wọ́n tú àwọn obìnrin lẹ̀ <coughs> láti máa dá sí ọ̀rọ̀ òṣèlú ní ọ̀nà tí Islam tí kò àti láti pé kí àwọn obìnrin kí wọ́n dá sí irú ẹ̀ látara báyìí eléyìí báyìí ni ó fẹ́ mú wa tó dẹ̀ mú wa láti máa ṣe àwọn àlàyé wọ̀nyí kí àwọn èèyàn kí wọ́n lè wà ala basira kí wọ́n lè wà lórí ìmà eléyìí tí ó mọ́lẹ́gbò nípa àlámàrí a mú ẹnu àwọn bí kókó méjì àti mẹ́nubà bí àwọn kókó méjì níbi àwọn ọ̀nà tí Islam tó ti ṣe dọ́gbandọ́gba láàrin obìnrin àtọkùnrin ní ìdánilẹ́kọ̀ọ́ wa ilé tí ó kọjá ní àná amẹ́nubà kókó bí méjì lórí àwọn ibi tí Islam ti ṣe dọ́gbandọ́gba láàrin ọkùnrin àtobìnrin Islam ó jẹ́ kó wá pé ọkùnrin àtobìnrin láwọn abala kọ̀ọ̀kan wọ́n dọ́gba ọgbà ni wọ́n apárò ẹnìkan níbi àwọn àyè tí islam ti ṣe dọ́gbandọ́gba láàrin obìnrin yìí àtọkùnrin yìí ọ̀ràn yẹn ni fún wa láti ṣe dọ́gbandọ́gba láàrin wọn ká má gbé ọlá fún ẹnìkan lórí ẹnìkejì ká má gbé àjùlọ fún ẹnìkan lórí ẹnìkejì níbi tí islam ti jẹ́ kó yọrí pé àdọ́gba yìí as amẹ́nuba almusawatu fi awali nash'a almusawatu fi asli nash'a ìṣe dọ́gbandọ́gba ìgbésí ọgbà ọgbà láàrin ọkùnrin àtobìnrin nípìlẹ̀ bí ọlọ́run bá ṣe dáwà adẹ̀tí mẹ́nubà almusawatu filmasir almusawatu filmasir ìṣedọ́gbandọ́gba islam láàrin ọkùnrin àtobìnrin níbi a ìbò padà sí wá lọ́dọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala jọ́gbìdà kìyàmà gbogbo eléyìí ni a ti mẹ́nubà ní ẹ̀kúnrẹ́rẹ́ inshallah al-karim a ma tẹ̀síwájú lálẹ́ pẹ̀lú kókó ẹlẹ́ẹ̀kẹta níbi àwọn ọ̀nà tí Islam tó ti ṣe dọ́gbandọ́gba láàrin ọkùnrin àti obìnrin tí ìkan ò ti jù kan lọ kálíbà mọ̀ pé obìnrin ọlọ́run bá lè kẹlá pàtàkì wọn púpọ̀ ọlọ́run bá pọ́n wọn lé Islam gbé wọn sí ipò pàtàkì kókó ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ìṣedọ́gbandọ́gba láàrin obìnrin àtọkùnrin níbi ìdájú ọ̀rọ̀ ṣẹ̀ríà kọ́ni ọ̀rọ̀ ẹ̀sìn ìpaniláṣẹ ẹ̀sìn ìkọ̀fúnni nínú ẹ̀sìn ìṣenilójú kòkòrò àwọn iṣẹ́ kan nínú ẹ̀sìn àbí ìléni sáàkùrù bí àwọn iṣẹ́ kan nínú ẹ̀sìn dọ́gbadọ́gba lọ́kùnrin àtobìnrin níbi ìpìlẹ̀ yìí ilé báyìí ṣe dédé hadith wa nabi sallallahu alaihi wasallam tó sọ pé annisa'u shaqa'iqur rijal annisa'u shaqa'iqur rijal àwọn obìnrin ọmọ ìyá akẹgbẹ́ ni wọ́n ọgbà ni wọ́n pẹ̀lú àwọn ọkùnrin níbi ẹ̀sìn ilé báyìí yàtọ̀ sí orí tó fọ́n káàkiri láwùjọ wa ibadallah táwọn yẹ̀kọ́ mọ́ sọ wípé obìnrin ò lẹ́sìn lára àwọn ìròrí jahiliya tó wà láwùjọ wa nìyẹn wọ́n ní ẹ̀sìn ọkọ òun náà lẹ̀sìn ìyàwó eléyìí báyìí ẹjá kùn má jẹ́ kí á gbàtàjẹ́ pẹ̀lú ìròrí yìí pẹ̀lú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó yí fún káàkiri ni kódà tó yẹ sí pé agbẹ́júbà bẹ́ẹ̀ ni wọ́n ní ìyá obìnrin ò lẹ́sìn ẹ̀sìn tọkọ rẹ̀ bá ti ń ṣe náà lọ́gbọ̀dọ̀ máa ń ṣe ẹ̀sìn ọkọ lẹ̀sìn ìyàwó ọ̀rọ̀ sallallahu alaihi wasallam ni obìnrin ní ẹ̀sìn ó dá ẹ̀sìn ní bí ọkùnrin náà sì dá ẹ̀sìn ní wọn ò dẹ̀ jura wọn lọ níbi ẹ̀sìn gbogbo àṣẹ tọ́lọ́wọ́ bá àlíkẹ́lá ń pa náà Qur'an pátá àtọkùnrin àtobìnrin lókó sínú ẹ̀ àyàfi eléyìí tá bá rí pẹ́lọ ní àṣẹ yìí o tàwọn ọkùnrin nìkan ni àṣẹ yìí tàwọn obìnrin nìkan ni ibi tọ́lọ́wọ́ ti yàn nìkan náà ni ṣùgbọ́n tọ́lọ́wọ́ bá ò bá ti yàn gbogbo àwọn àṣẹ yìí àtọkùnrin àtobìnrin dọ́gba ń bẹ níbi lílò rẹ̀ eléra ló ń bá yẹn nínú jẹ́ púpọ̀ ipò tí àwọn ìyá wa àwọn obìnrin wa àwọn ẹlẹ́ha wa tí wọ́n kọ sí ẹ̀sìn ìhà tí wọ́n kọ sẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìyá yìí òun wọ́n máa ń rò bí gbà wípé ọ̀rọ̀ manhajù ọ̀rọ̀ manhajù bá sí ń pariwo rẹ̀ yìí táwọn pèpè sí táwọn fọrere rẹ̀ yìí wọ́n máa rò pé bọ́yá mohimma tàwọn nìyẹn ojúṣe tàwọn nìyẹn ìgbà pípọ̀ kàn wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí ẹ bá láǹfààní àti ní ìbánisọ̀rọ̀ pẹ̀lú wọn ẹ máa rí àwọn nǹkan tó mọ̀ sọ pé ẹwàfà ẹwòrú àwọn ọ̀rọ̀ yẹn bóyá àwọn onídìí ẹ mọ́wùlẹ̀ tí ẹ ma discuss ẹ pẹ̀lú àwa nǹkankan so ilé báyìí rè àìmàkàgbà ni so eléyà ìgbọ́sìn yé ni bí ó ṣe kan ọkùnrin kó mójútó ọ̀rọ̀ tawhid kó mójútó ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àdìsọ́kàn tó lálàáfíà ọ̀rọ̀ ìmọ́lọ́wọ́ bá lọ́kàn ọ̀rọ̀ ìlànà tá fi sin lọ́wọ́n bá níbàmú sí báwọn ẹni àná bí wọ́n ṣe ṣe bó ṣe kan ọkùnrin kó mójútó bá ṣe ń mójútó yìí bẹ́ẹ̀ náà lọ ka obìnrin ló sì jọ́rọ̀ yẹn lé wọn lórí káwọn náà kí wọ́n mójútó ọ̀rọ̀ yìí dáadáa kí wọ́n sì mọ́ra láre gẹ́gẹ́ bí ọkùnrin ṣe mójútó láì sàṣe tó ń bẹ láì dẹ̀ sàṣe jù gẹ́lẹ́ bí ọkùnrin ṣe mójútó àwọn náà gbọ́dọ̀ mójútó ọ̀rọ̀ yìí gidigan nítorí ẹ̀ ló fi jẹ́ pé khitabullahi ilal bashar wa risalatuhu ilan nas muttajihatun ilal mar'a war rajuli ala haddi sawa ìdájọ́ ọ̀rọ̀ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala kọ àwọn ẹ̀dá àti iṣẹ́ Ọlọ́run Ọba mẹ́sẹ̀jì Ọlọ́run Ọba tọ́lọ́run Ọba àlíkẹ́lá dédé bákan náà ni dédé irú gbàgbọ́ tọkùnrin gbọdọ̀ ní lóbìnrin gbọdọ̀ ní dédé irú manhaj ọkùnrin bó ṣe gbọdọ̀ rí bó ṣe gbọdọ̀ mójútó tó bó ṣe gbọdọ̀ máa báwọn èèyàn lò bó ṣe gbọdọ̀ máa bá gbogbo nǹkan kọ̀ọ̀kan lò bẹ́ẹ̀ lóbìnrin náà ṣe gbọdọ̀ máa ṣe ala haddi sawa so bákan náà ni wọ́n ṣe gbọdọ̀ rí ah, kásì gbọ́yé pé shakhsiyatul mar'ati tujaha ar-rajuli mustaqillatun tamama ọkùn àwọn obìnrin personality tí wọn náà níwájú ọkùnrin ó dájú gidigbe ni wọ́n lẹ papọ̀ mọ́kùnrin pé ìtọ́kùnrin bá ti ń ṣe làwọn náà gbọ́dọ̀ máa ṣe nínú ká gbọ́yé dáadáa shakhsiyatul mar'ati tujaha ar-rajuli mustaqillatun tamama àwọn ọkùnrin àwọn obìnrin láìgbára lé ẹnì lọ́kùnrin láìgbára lọ́kùnrin láìgbára lé bàbá láìgbára lé ìyá láìgbára lọ́kọ láìgbára lọ́mọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọn wọ́n dájú wọn gidigbe ẹnìkan ò gbọ́dọ̀ fẹ̀sìn wọn ṣeré wọn àti gbọ́dọ̀ fẹ̀sìn ara wọn ṣeré ọkọ wọn bá máa ṣẹ̀sìn ìyẹn ò túmọ̀ sí pé káwọn máa ṣẹ̀sìn ọkọ wọn bá máa ṣẹ̀sìn jákujàku ìyẹn ò túmọ̀ sí pé káwọn náà máa ṣe jákujàku torí pé Ọlọ́run ọba wọ̀ dá wọn pé kán á fi ẹ̀sìn wọn yọ ọkọ wọn nínú Ọlọ́run ọba ò ní kán wá tẹ́ àwọn òbí wọn lọ́rùn níbi ẹ̀sìn wọn ọlọ́run ọba ò ní kan wá tí àwọn ọmọ lọ́wọ́ lọ́rùn níbi ẹ̀sìn wọn ìtàwọn ọmọ bá ti ń fẹ́ ìtàwọn òbí wọn bá ti ń fẹ́ tọ́kọ wọn bá ti ń fẹ́ lẹ́gbọ̀dọ̀ mọ́ ṣe ọlọ́run ọ̀rọ̀ gbìyànjú wọn lọ́rùn ìtọ́lọ̀ ọba lè kíra ní kí wọ́n ṣe láyé ní pé kí wọ́n fi ọlọ́run kí wọ́n nígbàgbọ́ sí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní dèdè bọ́kùnrin ṣe pókùnrin ṣe gbọ́dọ̀ ní kó gbọ́dọ̀ dínkù sí tọkùnrin dèdè bí ọkùnrin bọ́lọ̀ ṣe pọkùnrin láṣẹ náà ni dèdè bọ́kùnrin náà ṣe ní bẹ́ẹ̀ ni àwọn òjíṣẹ́ Ọlọ́run bá náà dèdè bákan náà pẹ̀lú ọkùnrin náà gbọ́dọ̀ nígbàgbọ́ sí wọn àwọn tí ọ̀rọ̀ Ọlọ́run bá wọ́n gbọ́dọ̀ nígbàgbọ́ sí ní dèdè bọ́kùnrin ṣe nígbàgbọ́ sí ọjọ́ gbẹ́dà kìyàmà wọ́n gbọ́dọ̀ nígbàgbọ́ sí dèdè bí ọkùnrin náà ṣe nígbàgbọ́ sí àwọn obìnrin yìí ọlọ́run bá àlíkẹ́ ládájú gbogbo àwọn ìlà ẹ̀sìn ṣẹ̀ríà bọ́ni lọ́rùn ọlọ́run bá lábọ̀ wọn lọ́rùn láìsí pẹ́ nìkan kan ṣẹ̀ṣẹ̀ máa jẹ́ lágàtà láàrin wọn àtọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala ju àwọn ànábì ọlọ́run bá tó ń já lágàtà láàrin gbogbo àwọn ẹ̀dá àtọ́lọ́run bá lọ tó jẹ́ sí pé àwọn ló mọ̀ gba iṣẹ́ wá látọ̀dọ̀ náà pé obìnrin tàtàhámàlù mas'uliyyata al-kamilata fi kulli dhalik obìnrin náà yóò gbé àwọn responsibility tó pé pérépéré níbi gbogbo àwọn àlámàrí ẹ̀sìn ni yóò gbé gbogbo àwọn ojúṣe ẹ̀sìn tó pé pérépéré yóò gbélé rẹ̀ lọ́rùn ni nítorí Allah subhanahu ọlọ́ọ̀bà alikẹ́lá sọ إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما تبوا آيات مكي أرك الله الله سبحانه وتعالى يقبقنا لبي يا برسي ọlọ́run bá àlíkẹ́lá gbé wọn sí ipò ọgbàọgbà tí ẹnìkan ò ju ẹnìkan lọ bí ọlọ́run bá àlíkẹ́lá sí mẹ́nu bà àwọn ọkùnrin bẹ́ẹ̀ ló ń fi àwọn obìnrin tẹ̀lé tí ó sì jẹ́ sí wípé wáwù làákì tó wà ń bẹ wáwù tí ọlọ́run bá àlíkẹ́lá mọ́ wá yìí taqtadi nǹkan tó mú wá òun náà ni ìṣedọ́gbadọ́gba láàrin àwọn méjèèjì ọlọ́run bá ní dájúdájú àwọn olùgbàfà fún ọlọ́wọ́ bá Allah subhanahu ta'ala lọ́kùnrin àti àwọn olùgbàfà fún ọlọ́wọ́ bá lóbìnrin akẹgbẹ́ ni wọ́n bẹ́ẹ̀ ni àwọn olùnígbàgbọ́ sí ọlọ́wọ́ bá lọ́kùnrin àti àwọn olùnígbàgbọ́ sí ọlọ́wọ́ bá lóbìnrin àti àwọn olùtẹ̀lé àṣẹ ọlọ́wọ́ bá lọ́kùnrin àti ní obìnrin àwọn tí wọ́n jẹ́ olódodo lọ́kùnrin àti lóbìnrin àwọn tí wọ́n jẹ́ onísùúrù lọ́kùnrin àti lóbìnrin tó wá máa ń ṣe sùúrù lórí àwọn ṣàhàwátì wọn àwọn ìgbádùn tí ọlọ́run bá alikẹ́lá dá mẹ́ẹ̀dá tó jẹ́ sí wípé àdánwò làwọn ìgbádùn yìí jẹ́ téèyàn bá ṣe sùúrù lórí àwọn ìgbádùn yìí ó lè mú èèyàn lọ sí ọlọ́run bá wọn máa ṣe sùúrù ni àwọn àdánwò tí ọlọ́run bá alikẹ́lá fi kan ẹ̀dá ní kọ́dàrù ní kádàrá eléyìí tí kò dùn bẹ́ẹ̀ ni àwọn tí ma ń ṣe sùúrù lórí ìtẹ̀lítọ́ ọlọ́run bá wọ́n dẹ̀ ma ń ṣe sùúrù kúrò níbi ìyapa sí òfin ọlọ́run bá lọ́kùnrin àti lóbìnrin àwọn olùpáyọ̀ ọlọ́run bá lọ́kùnrin àti lóbìnrin àwọn olùṣe sàárà àwọn olùnásójú ọ̀nà ọlọ́run bá ní ilé ìtọ́jọ́ ọ̀ràn èèyàn àti ilé ìtọ́jẹ́ náfílà nínú níná ìyẹn ni pé as-sadaqatul wajiba wal mustahabba zakat ọ̀tọ́ máa yọ zaka tó sì máa ń tún ṣe sàárà lọ́kùnrin àti lóbìnrin àwọn tó jẹ́ olùgbàwẹ̀ lọ́kùnrin àti ní obìnrin àtàwọn tó jẹ́ olùṣọ́ abẹ́ wọn kúrò níbi ìṣekúṣe àti kúrò níbi sísí abẹ́ ilẹ̀ sí òhò lọ́kùnrin àti lóbìnrin àtàwọn olùrántí ọlọ́run bá Allah subhanahu ta'ala pẹ̀lú ahọ́n wọn àti nínú ọkàn wọn lọ́kùnrin àti lóbìnrin ọlọ́run bá ní òun ti pèsè kalẹ̀ fún àwọn wọ̀nyí so tí ẹ bá wo aya tí mo ké yìí nínú suratul ahzab aya 35 òun náà ni a ti rí aya yìí tí ẹ bá wo aya yìí ẹ ó rí wípé ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala bí ó ṣe ń dárúkọ ọkùnrin bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni ó ń dárúkọ àwọn obìnrin náà tí ọlọ́run bá alíkẹ́ ládẹ̀ sí dọ́gbandọ́gba níbi ìdájú ọ̀rọ̀ kọ àwọn méjèèjì tó túmọ̀ sí pé níbi ẹ̀sìn níbi obìnrin àtọkùnrin ẹgbẹ́ ni wọ́n wọn ò jura wọn lọ dọ́gbandọ́gba ni wọ́n islam ṣe déédéé ó ṣe dọ́gbandọ́gba láàrin ọkùnrin àtobìnrin fi ahliyatil khitabi shar'i níbi ìní ẹ̀tọ́ kádájú ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ni so eléyìí jẹ́ ẹ̀rí alákọ̀ọ́kọ́ bákan náà ẹ̀rí tí màá tún mú wá ibadallah òun náà áyà mo ṣáájú kétàn yìí bẹ́ẹ̀ lòun náà ṣe gbajúmọ̀ náà ayà yìí rèé ó ń jẹ́ kó yọ wípé obìnrin tí wọn ò bá sin lọ́wọ́ bá kódà kó sí pé wọ́n wà lábẹ́ ọkọ tó jẹ́ sí pé ọkọ yìí ẹni bá ni tó bá di ògbèdà kí yá máa pín ọ̀sẹ̀lẹ̀ láàrin àwọn àtọwọn ọkọ yìí àwọn ọmọ jẹ́ ọmọ ná àwọn ọmọkọ gẹ́gẹ́ bí ọkùnrin náà ṣe bẹ́sìn tí ẹ̀ ní ni ṣùkọ́ obìnrin kan máa kẹ́ àwọn obìnrin má jẹ́ kí wọ́n kó bá wọn pẹ̀lú pé ah, ẹ̀yin obìnrin lẹ́sìn ẹ̀sìn ọkọ ní lẹ́sìn ìyàwó àwọn tí wọ́n lẹ́sìn tí wọ́n gbẹ́sìn yé ní máa ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn bákan náà ọkọ ya Islam ọlọ́wọ̀n bá lè tẹ́lá ọ̀sọ́ yí pé nígbàtí ọkọ bá ṣe ya kéfèrí yìí níṣe ni kí ìyàwó kó náà ya kèfèrí so tí ìyàwó bá jẹ́ni tó nígbàgbọ́ gẹ́gẹ́ bó ṣe yẹ kó nígbàgbọ́ tó jẹ́ni tí ó dúró dédé gẹ́gẹ́ bó ṣe yẹ kó dúró dédé irú obìnrin yìí yóò máa wà jẹ́nà ọkọ rẹ̀ sì máa jọ máa ná gbogbo àpéjúwe lọ́wọ́ bá nìkẹ́lá fún wa nínú Al-Qur'anul Karim kálẹ̀ bá gbàgbọ́ yé ọ̀rọ̀ ní a ò so wọ́n papọ̀ pẹ̀lú tí ọba ọkọ rẹ̀ bá yá kèfèrí ó gbọ́dọ̀ jáde kúrò lábẹ́ ọkọ rẹ̀ yẹn ó gbọ́dọ̀ jáde kúrò lábẹ́ ọkọ yẹn ṣùgbọ́n bá yẹ pé kò lágbára gẹ́gẹ́ bí ìyàwó Àsíyà lábẹ́ fìràáwù ni kò ń ṣe bí ayé lónìí tó jẹ́ sí pé ọlọ́run bá àlíkẹ́ láti fáwọn obìnrin lágbára débi wípé ọlọ́run ti ní kí ya kèfèrí so ọlọ́run bá mọ́tí káyà kèfèrí a ò fírí nínú ṣẹ̀ríà bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn kan àwọn kèfèrí tán ń darí ayé wọ́n fírí òun kálukú láti ṣe tó bá fẹ́ ṣe so ní wá ní mùsùlùmí ò wá nílè ṣe ẹ̀sìn rẹ̀ bó ṣe yẹ kó ṣe so tí ó bá ti rí bẹ́ẹ̀ ẹ̀rí kóbìnrin yìí nínú abẹ́ ṣẹ̀ríà Islam gbọ́dọ̀ jáde kúrò lábẹ́ ọkùnrin yìí ni ṣùgbọ́n tí èèyàn bá wà ní ipò tí ìyàwó Asiya wà lábẹ́ Firaun so ìyá yìí kò sọ pé kàkà tó fẹ́ dá gbogbo alamọ̀ pé Firaun alágbára ayé ni so o lè o lè rabe o lè ribi bọ́ kúrò lawe rẹ̀ so ele ni kò ti yawa asiya wa ẹ ti ká wa waya qur'ani Allah bá sọ pé a'udhu billahi minash shaitanir rajim ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا الصالحين فخانتاهما فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل وقيل ادخلا النار مع الداخلين الله ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين ọlọ́ba ní òun fi àpèjúwe lélẹ̀ òun fún wa ní àpèjúwe pàápàá jùlọ ọlọ́ba àlékẹ́lá fi àpèjúwe lélẹ̀ fún àwọn kèfèrí imra'ata Nuhin wa imra'ata Lut ìyàwó ànábì Nuh àti ìyàwó ànábì Lut ọlọ́ba àlékẹ́lá ní òun fi àwọn obìnrin méjèèjì òun fi ń ṣe wáàsí fáwọn kèfèrí òun dẹ̀ ń fi wọ́n sí àwọn ìyàwó àwọn méjèèjì yìí ẹgẹ́ bá sì mọ̀ pé anábì Nuh alayhi salatu wassalam àtànábì lórúkọ àwọn méjèèjì òjíṣẹ́ Ọlọ́run bá ní wọ́n ẹni Ọlọ́run bá ní wọ́n àmáwọn ìyàwó wọn ya kèfèrí Ọlọ́run bá ní kanata tahta abdayni min nínú àwọn ẹrú àwọn fàkọ́nẹta húnmọ́ àwọn méjèèjì yapa àwọn ọkọ àwọn ọwọ́n yapa ọkọ wọn wọ́n tẹ̀lé àwọn ọkọ wọn ṣẹ̀sìn wọ́n ṣẹ̀sìn táwọn ọkọ wọn tí wọ́n ń ṣe tó jẹ́ sin ọlá ìsìn Islam falam yughniya anhuma min Allahi shay'a ọlọ́run bá ní àwọn méjèèjì tó bá jẹ́gbẹ̀rẹ̀ kìyàmọ́ lọ ni a sọ fún àwọn obìnrin méjèèjì pé ẹ máa wọnú náà lọ pẹ̀lú àwọn tí ó wọ́ná ẹ̀yin náà jí káwò àwọn obìnrin wọ̀nyí ẹ̀rí pé ńgbà tí wọ́n sẹ̀sìn ọlọ́run bá lékè so ńgbà tọkọ wọn ti lè dá yẹn ẹmọ tẹ̀lé ọkọ yín wọlá jẹ́nà Islam ó wá láti wá sópin so nítorí àwọn afásùnmọ̀ sọ wípé tẹ́ bá sọ pé àwa à ń sìn òpin àwa sòpinya gan náà ni kódà nínú orúkọ ànẹ́bì lọ́wà pé kánẹ́bì wá sòpinya láàrin àwọn èèyàn so wá sòpinya láàrin ọrọ̀ àtòdodo ẹwù Islam ló ń sòpinya láàrin ọkọ àti ìyàwó yìí tó bá dijọ́ gbẹ̀dà kìyàmá àwọn ọkọ yóò mọ̀ wà jẹ́nà lọ àwọn ìyàwó ó sì ni kó ma jẹ́ wà sí fẹ́ ní kọ̀ọ̀kan wa Ibadallah ni bàbá mi àbí àbí ni àwọn ará lé wa àbí ṣéèkù kan ni mò ń tẹ̀lé wòlíù kan ni mò ń tẹ̀lé tó bá jẹ́ bẹ́ẹ̀ kí á máa wọn ni màá tẹ̀lé wà lìjẹ́ náà ó ń tan ara ẹni àwọn kan rí ànábì ọlọ́run ọba ò dájú wòlíì lọ àmì àwọn wòlíì jàre astaghfirullah alazim wọn ò dá táwọn ànábì ọlọ́run ọba tó ń ti kò rọ wọ́n lọ́rọ̀ kankan ẹ̀mẹ́jìká nìkan tàn wá ẹ̀jẹ́ ká mójútó ẹ̀sìn wa dáadáa ká mójútó ẹ̀sìn wa gẹ́bù sí ẹ̀ká ṣe sọ́lọ́run bá ní wàkíyà dẹ̀kúlẹ̀ náà rọ̀má ìdàkìlín a ó sọ fún wọn lọ́jọ́ gbìyànjú وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله أني أتوفى وأني أكجوي أنتم سوا سيفوا ومؤمني قالوا لهم في أكجوي وفي أكبر الليل فهم مؤمني إمرأة فرعون ìyàwó fìràwò ẹ̀wọ̀n sìn ìyàwó dá ọkọ ìyàwó lórí burúkú ọkọ ìyà kèfèrí ẹwọ àwọn tàkọ́kọ́ àwọn ọkọ ìyà èèyàn dáadáa àwọn ìyàwó wọn sì ìyà kèfèrí wọ́n yí ọ̀tá ọlọ́run bá nísìn bá nísìn ọlọ́run bá ríká tó wá fún wa lápèjúwe ẹlẹ́ẹ̀kejì náà pé bẹ́ẹ̀ ṣe rí yẹn o ìdàkejì náà tá a bá ń ka àwọn tó sorí burúkú jù nínú tayé àlítí ka mẹ́ta ta fi gbọ́dọ̀ ka fìràwù lẹ́yìn ta bá ka ìsù tán tó jẹ́ ọ̀gá fìràwù náà fẹ́ tẹ̀lé níbi ìṣe orí burúkú lágbàáyé nínú tààyé lábẹ́ fìràwù yìí ni ìyàwó ásíyàwá ní ìyàwó ọlọ́run bá ń fún àwa tí a jẹ́ pé ọkọ̀ yíya kèfèrí ẹ̀yin kò túnmọ̀ sí kẹ́yìn mọ́ wà lórí tawhidu yín kó pé pérépéré lórí àkídà yín lórí manhajú yín kó lálàáfíà gidi gan hmm? so ẹ fi ti yàwá ásíyà yìí ẹ fi ṣe wá sí fúnra yín yẹbọ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ti fi ṣe wá sí fún wa ọlọ́ọ̀bá ni idh qalat rabbi bani li 'indaka baytan fil jannah ìgbà tí ìyá yìí Wanadini min fìràún kó dẹ̀lámi kúrò níbi aburú ọwọ́ fìràún tó bá fi ń kan àwọn olùgbàgbọ́ òdodo ìyá yìí ń bẹ lọ́wọ́ bá pé aburú tí fìràún bá fi ń kan àwọn olùgbàgbọ́ òdodo kọlọ̀n mọ́jì kí ọlọ́n kọ́ láàrín kúrò ní aburú yẹn kọlọ̀n mọ́jì kó ráburú yẹn sí fóun kóhun lè dó dédé níbi ẹ̀sìn un wanajjini min fìràún wa amali bákan náà làmí kúrò níbi iṣẹ́ kúfúrù tí ń bẹ lọ́wọ́ fìràún gbogbo àwọn iṣẹ́ ọwọ́ rẹ̀ iṣẹ́ bàjẹ́ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ làmí kúrò ń bẹ wànájìní min alqawmi adh-dhalimin kó dẹ̀ làmí kúrò níbi aburú àwọn alábòsí ẹ̀dá eléyìí báyìí ẹ̀kọ́ ńláńlá ni tó túmọ̀ sí pé obìnrin dá ẹ̀sìn ní ọkùnrin àtobìnrin akẹgbẹ́ ni níbi ẹ̀sìn dìde bọ́nà ọba ní kẹ́ẹ̀ṣì أحصنت فرجها فنفخنا فيه من روحنا فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين ọlọ́ni obìnrin ẹlẹ́kejì tó ń wo fún àwa mùmìnì gẹ́gẹ́ bó ṣe fi obìnrin méjì ṣe àpèjúwe fún àwọn kèfèrí tó fi ṣe wáàsí fáwọn kèfèrí ọlọ́ni obìnrin ẹlẹ́ẹ̀kejì òun náà ni àti ìyàwó Maryam ìyàwó Maryam ìbẹ̀nẹ́ta Imran tó jẹ́ ọmọbìnrin Imran alẹ́tì ahsanat farjaha ìyá yìí tó jẹ́ sí pé ó sọ abẹ́ kóòmì ṣekúṣe kóòmì afẹ́ sí ara ìyá yìí wa saddaqat bi kalimati rabbiha ìyá yìí dẹ̀ ní lẹ́yìn tó sọ abẹ́ rẹ̀ tán ó tún jẹ́ olùgbàgbọ́ òdodo tó nígbàgbọ́ sí àwọn gbólóhùn Ọlọ́run Allah subhanahu wa ta'ala ọba rẹ̀ tó dáa wa kutubi àwọn obìnrin rí ti kọjá tọ́lọ́wọ́ bá lè gẹ́lá ń pè àwa obìnrin ìsìn náà kájọ wọn níbi ìdúródédé níbi ẹ̀sìn so ká lè mọ̀ yí pé obìnrin dá ẹ̀sìn ní lọ́lọ́wọ́ bá lè gẹ́lá fi ń sàlàyé gbogbo àwọn eléyìí báyìí lọ́lọ́wọ́ bá lè gẹ́lá ń Muslim àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sunan hadithu kan bẹ tí wọ́n gbé jáde nínú àwọn tíra hadithu tí mo ti mẹ́nu báyìí ọjọ́ tí anábi sallallahu alaihi wasallam tí ó bẹ̀rẹ̀ wá sí pẹ̀lú àwọn ará ilé rẹ̀ anábi pé gbogbo àwọn ará ilé rẹ̀ pátá anábi wá bẹ̀rẹ̀ sí máa kìlọ̀ fún wọn lọ́jọ́ náà lọ́wọ́ anábi sallallahu alaihi wasallam sọ pé ya fatimatu binta muhammadin sallallahu alaihi wa alihi wasallam anábi ni mo pè rẹ fatima hmm. ẹ̀sìn tí mo gbé wá ní o sí ẹ̀sìn ní o láògùnì àǹkì mi lọ́lọ́ ìṣẹ́ à mi ò lè rọ ẹ́ lọ́rọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba rárá ìjánẹ́bí ọlọ́run ọba mi ìjójì sí ọlọ́run ọba mi ìjẹ́nire mi ò lè rọ lọ́rọ̀ márùn wípé ńgbà tó ṣe jóbìnrin yẹn ọlọ́run ti gbé e, ó ti so ẹ́ papọ̀ mọ́ mi ó dá ẹ̀sìn tiẹ̀ ní lọ́tọ̀ mo dá tèmi ní lọ́tọ̀ ni eric mo ti sọ yí kìí ṣe pọ́lọ́ba àríkẹ́lá gbé ẹ̀sìn obìnrin kọ́ ọkọ lọ́rùn àbọ́lọ́run bá gbé ẹ̀sìn obìnrin kọ́ bàbá lọ́rùn àbógbé kọ́ ọmọ lọ́rùn ó gbé kọ́ lọ́rùn ní ìdádú tiẹ̀ ni tí ó lè papọ̀ mẹ́ni kankan so anabi sallallahu alaihi wasallam sọ fún fatima bẹ́ẹ̀ ẹ wo fatima radiyallahu anha bí ya yìí ṣe dá tó ní ìsìn lọ́wọ́ba bí ya yìí ṣe jẹ́ olùpáyọ̀ lọ́wọ́ba tó ìyá ọmọ anabi ọlọ́wọ́ba ni òun ló ju anabi jù tẹ́ bá ti rí fatima bá nígbà pé ara anabi sallallahu alaihi wasallam ni anabi sì nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ so anabi ń sọ wípé òun ò lè rọ́ lọ́rọ̀ kankan ìwọ wà jẹ́ kẹ́nìkan máa tàn ọ́ wípé torí pé òun jẹ́ ṣéwù kan gbogbo ẹ̀yàn máa jọ òun òun jẹ́ wòlíì kan torí gbogbo ẹ̀yàn máa jọ òun àbí bákan bákan àbí tó pé òun jọ́kọ ẹ má wọ́rí inna lillahi wa inna ilayhi raji'un ìtànjẹ pátá gbà ní ẹ̀yin ìyá wa lóbìnrin ẹ dákun ẹ má jẹ́ kí wọ́n tàn yín ẹ má jẹ́ kí wọ́n tàn yín o wọn lànàbí ń sọ fún ìyá wa Fatima yìí ṣé ànàbí ò nífẹ̀ẹ́ ọmọ yìí sànàbí ò nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ ànàbí sọ fún yí pé wo tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn ìyá Fatima sàlíní mi máa lè máa ṣíkì àwọn owó mi àwọn dúkìá lè dèrí tó bá fẹ́ mẹ́yìn fún ẹ so níbi ọ̀rọ̀ ayé nìyẹn ṣùgbọ́n níbi ẹ̀sìn la ughni anki min Allahi shay'a in lè rọ̀ ẹlọ́rọ̀ kankan lọ́dọ̀ náà bá lọ́jọ́ ìgbéyà kìyàmá in lè dáàbò bọ́ ẹkùn bí ya ná bẹ́ẹ̀ ni lè fa ìwà àlìjẹ́nà in tó bá ṣe ni so eléyìí tó jẹ́ ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tí a fi rinlẹ̀ nínú ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tá tó fi rinlẹ̀ níbi tí ọlọ́wà Allah subhanahu wa ta'ala tó ṣiṣẹ́ dọ́gbandọ́gba tó ṣe déédéé láàrin obìnrin àtọkùnrin táwọn ti jura wa lọ òun náà ni almusawatu amama alqada almusawatu amama alqada ọkùnrin àtobìnrin adọ́gba níwájú ẹjọ́ ẹjọ́ níwájú adájọ́ àdọ́gba ọkùnrin ojú obìnrin lọ obìnrin ojú ọkùnrin lọ́mẹ́ èyí gbẹ́nu dání ọkùnrin ní sọ̀rọ̀ lọ́wọ́ obìnrin sọ̀rọ̀ hmm. ọkùnrin ní máa rojọ́ bí obìnrin rojọ́ hmm. ọkùnrin bá rojọ́ àti obìnrin ọkùnrin lágbọ́dọ̀ dálẹ́rẹ́ lágbọ́dọ̀ dáláre obìnrin lágbọ́dọ̀ dálẹ́bi torí pé orí pòun jọkùnrin ni ìwọ jóbìnrin à inna inna ilayhi raji'un kò sí tí jẹ́ ni àwọn méjèèjì wọ́n tán bá jọ wá rojọ́ ẹni tó bá lè ààrẹ ni ó gbé fún ẹni tó bá lè ní ó gbé fún tó bá yẹ kóbìnrin ló láàrẹ ó gbáre fún ó gbẹ̀bí fọ́kùnrin wọ́n ni sọ pípẹ́ sọ́hun ọ̀lẹ́kọ́ ni ọ̀lẹ́kọ́ hmm, obìnrin ọ̀lẹ́tọ̀ bí báyìí ọkùnrin nìkan lọ lẹ́tọ̀ tíwà tó obìnrin báyìí tíwà tó ọkùnrin ẹjọ́ ilé amama al-qadaa níwájú ẹjọ́ nílé ẹjọ́ níwájú adájọ́ wọ́n jọba nítorí ẹ̀rí obìnrin náà wàlmáratu kàdálíkà láàhásọ̀ látò alkọ̀ọ̀nù níyàtú wà láàhákù takọ́bí wà rọ́fẹ̀ zulmi in wákọ̀ àìlíhà obìnrin àwọn náà ní invulnerability ah, wọ́n ní security wọ́n ní ìdáàbòbò lábẹ́ òfin àwọn náà ní security òfin òfin dáàbòbò wọn àwọn bákan náà àwọn obìnrin wọ́n ní haqqu taqabi wa raf'u zulmi in waqa'a 'alayha wọ́n ní ẹ̀tọ́ wípé kan gbẹ́jọ́ lórí ẹjọ́ kan gbé àbòsí tán bá ṣe fún wọn kan gbé lọ ní ẹjọ́ tí wọ́n bá ṣàbòsí fún wọn láwùjọ bóyá bàbá wọn ló bò wọ́n sí ni bóyá ọkọ wọn ló bò wọ́n sí ni bóyá ọmọ wọn ló bò wọ́n sí ni bóyá ọ̀gá wọn ló bò wọ́n sí ni èmi ò fẹ́ mọ irú bẹ́ni ẹ ṣe fẹ́ jẹ́ nígbàtà àjẹjì bẹ̀rẹ̀ látòrí bàbá yàtọ̀ sí àìmọ̀ kan tó fọ́n káàkiri láwùjọ wa lónìí pé àwọn ọmọ yìí wá ń gbé bàbá rẹ̀ lọ kọ́ọ̀tù ọmọ burúkú ni kódà kò lè lágbàríkà irọ́ ni ọmọ dáadáa ni kìí sọ ọmọ burúkú rárá tí bàbá rẹ̀ bá fẹ́ yẹn jẹ dábẹ́ òfin ṣẹ̀ríà ó lè gbé bàbá rẹ̀ lọ ẹjọ́ tọ́wà fẹ́ lọ kọ́ọ̀tù wọ́n wá láì ti kọ́ọ̀tù bọ́ sọ́rẹ̀ tó kọ́ máa yẹn jẹ́ lọ́kọ́ máa wọ́ ọ̀ràn àbí so àwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa fi ń ṣe àbòsí fáwọn èèyàn ni kò tí yé báyìí sìn so obìnrin lè kó ẹjọ́ lọ lé ẹjọ́ ọlọ́ọ̀bá Allah subhanahu wa كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما ọlọ́run bá ríkà sọ pé ya ayyuhalladhina amanu ọlọ́run ni mo pè yín tẹ́ nígbàgbọ́ lódodo kunu qawwamina bil qisti shuhada'a lillah ẹ jẹ́ ni tí yóò gbé ẹ̀rí dúró ní dédé ndọ́gbandọ́gba fún ọlọ́run Allah subhanahu wa ta'ala ẹ jẹ́ ni tí ó dúró dédé ní ìgbẹ́rù dúró fún ọlọ́run Allah ah, lọ́wọ́ bá bí nǹkan ṣe rí rèé èmi ni mo ṣe ń tòótọ́ a èmi ni ṣe kíní tòótọ́ èmi ni báyìí èmi ni báyìí wọ́n ní kó wá jẹ́rìí lé rẹ lórí ọlọ́ni ẹdú dédé pẹ̀lú ọlọ́run bá níbi ìjẹ́rìí kódà kọjá pé lórí ara ilẹ̀ jẹ́rìí lé lórí awil walidayn àbí ah wallahi àwọn alájà ni wọ́n ṣe nǹkan tẹ́ sọ yìí ó dá àbúrò mi náà òun náà lè jẹ́rìí sí àjọrí ni ẹ̀gbọ́n wa náà òun náà lè jẹ́rìí sí àwọn àní ha ha ọmọ yìí ha ọmọ yìí ò ní lálùbáríkà wọ́n sì ń jẹ́rìí lé bàbá wọn lórí ẹfẹ́ kan mọ́sí gbogbo ìjẹ́rìí lé bàbá wọn lórí gan ló túmọ̀ sí páwọn ọmọ yẹn ó lálùbáríkà ìyẹn ló túmọ̀ sí páwọn ọmọ yẹn wọ́n ń fún òbí lẹ́tọ́ òbí wọ́n mọ ojúṣe ọmọ hmm? so gbogbo àwọn nǹkan làbá ti gbé sí àtòdìjẹ láwùjọ wa lónìí awil walidaini wal aqrabi àbáwọn alásùnmọ́ ẹni bí ọmọ ẹni bí ìyàwó ẹni bí ẹ̀gbọ́n ẹni bí àbúrò ẹni bí mọ̀lẹ́bí ẹni àní ti torí pa ayọjẹ́ mọ̀lẹ́bí àjọmọ̀ sí bàbá ẹ̀gbọ́n sábúrò ọkọ síyàwó káwá má ṣe déédéé nígbà tábà ní káwá jẹ́rìí wọn lórí tá a sì mọ̀ wípé bí nǹkan ṣe rí lélẹ̀ ọlọ́ba ni ẹ má ṣe bẹ́ẹ̀ ń yakun ghaniyan aw fakira tó bá jẹ́ sí pé ẹni tẹ́fẹ́ jẹ́rìí lórí tó bá jẹ́ pé olówó ni àbójú olóòsì ẹ mẹ́jì kí ẹ gbé yín láti má lè jẹ́rìí bó ṣe yẹ kẹ́ jẹ́rìí gbà torí pójú olówó ẹ̀wà nílé jẹ́rìí òdodo lórí àbí torí pójú olóòsì lẹ́mọ̀ apárọ́ mọ́ ẹ mẹ́jì kí kìíní kejì rẹ̀ àbí olóòsì ní ẹ̀já sanú rẹ̀ máa sanú rẹ̀ nítorí ẹ̀kẹ́ mọ́ àjẹ́rìí bó ṣe yẹ kẹ́ jẹ́rìí lé lórí ọlọ́ni fàlọ́hù àwòlà bíhìmá ọlọ́run ọba lọ́tọ́ tó yẹ kéèyàn páyà ju ẹ̀pá tàwọn wọ̀nyí tì so eléyìí àyà yìí oúnjẹ kó yọ wípé bákan náà lọkùnrin àti obìnrin ṣe rí mbẹ̀ níwájú ilé ẹjọ́ níwájú adájọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin lásìkò ànábì sallallahu alaihi wasallam ni wọ́n wá sallallahu alaihi wasallam tí wọ́n wọ́n afẹjọ́ sùn lórí àbòsí tí wọ́n ṣe lé wọn lórí ní sallallahu alaihi wasallam ànábì a sì máa dájọ́ déédéé ìdájọ́ dọ́gbandọ́gba ànábì a máa ànábì a dẹ̀ gbé àwọn àbòsí tí wọ́n ṣe fún wọn yìí ànábì máa ń gbé kúrò fún wọn hmm? táwọn èèyàn bá yàn wọn jẹ wọn a máa kẹjọ lọ síwájú ànábì sallallahu alaihi wasallam ó sì dágbó wa lójú pé ànábì náà ládájọ́ láàrin wọn lásìkò yẹn ọ̀dọ̀ ànábì tí wọ́n sì ń gbẹ́jọ́ lọ náà nílé ẹjọ́ tí sallallahu alaihi wasallam tọ́rọ nẹ́bí náà lọ́lọ́wọ́ bá alékẹ́lá fẹ̀sìn ara wọn ló sì nímọ̀ nípa rẹ̀ jùlọ kódà àwọn ìdájọ́ mi ìbẹ̀ tó jẹ́ sí pé nítorí ẹjọ́ tó ń gbé wá yẹn nígbà yẹn nìdájọ́ rẹ̀ sì wá sọ kalẹ̀ nígbà tó bá lọ bí anẹ́bì tàbí nǹkan ìṣẹ̀lẹ̀ anẹ́bì ní ẹsẹ̀ sí rú ọlọ́wọ́ bọ́ dájọ́ lé lórí gẹ́gẹ́ bó ìṣẹ̀lẹ̀ sí ìyá bàbá wa dáadáa yìí kánà sọ̀hábí anẹ́bì sallallahu alaihi wasallam so àtàǹpẹ̀ ní Sa'id ibn Rabi'i Sa'id ibn Rabi'i radiyallahu anhu bàbá yìí ó kú sójú ogun Uhud lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam ni máa padà mú ọ̀rọ̀ wá lórí inshallah karim so ẹ̀rí wípé ìgbà tí yáyì gbẹ́jọ́ lọ láti lọ fẹjọ́ àbúrò ọkọ rẹ̀ tó lọ fi sùn nígbà tó gbẹ́sẹ̀ lé dúkìá Sa'id ibn Rabi'i nígbà tí Sa'id ibn Rabi'i tó kú kò jẹ́ kí àwọn ọmọ sáàdì bí lọ́rọ̀ bí ẹ̀yìn obìnrin méjèèjì kò jẹ́ ká jogún bàbá wọn bẹ́ẹ̀ ni kò jẹ́ kí ìyàwó sáàdì bí lọ́rọ̀ bí ẹ̀yìn tó jẹ́ ìyá àwọn ọmọ ìpèjì náà jogún ọkọ rẹ̀ ó gbẹ́sẹ̀ ìyá yìí dẹ̀lọ sọ alaihi wa alihi wa sallam anẹ́bí ní ṣe sùúrù ọlọ́run bọ́ padà dájọ́ ọlọ́run dájọ́ lórí ọ̀rọ̀ yìí kò tu miraf tó wà nínú suratu an-nisa aya yẹn sọ̀kalẹ̀ má padà mẹ́nu má anẹ́bì náà lẹni tó tó bẹ́ẹ̀ láti sì ìdájọ́ láàrin àwọn èèyàn ẹ dákun tó bá lọ kó bẹ́ẹ̀lú mi sí yọ́ máa retí irú wáhíwì ìdájọ́ rẹ̀ nínú so nítorí ẹni tó bá lè nírú jú nìyẹn o tàbí ká máa gbìyànjú àti sàlàyé sallallahu alaihi wasallam àti máa kọ́kọ́ mú wá òun náà ni arábìnrin kan tí ó lọ sallallahu alaihi wasallam a ń pè ní ukhtu ma'qal ibn yasar ukhtu ma'qal ibn yasar àbúrò ma'qal ibn yasar ma'qal ibn yasar òun ló fi àbúrò ẹ̀ lọ́kọ ìgbà tó fi àbúrò ẹ̀ lọ́kọ wàhálà ṣẹlẹ̀ láàrin òun àtọkọ rẹ̀ ọkọ rẹ̀ dẹ̀ kọ̀ ìgbà tọkọ wá kọ̀ ọkọ yìí tó wá ronú pé àdà ó fẹ́ fẹ́ ìyàwó rẹ̀ padà Ma'qal ibn Yasar wá yarí pé òun ò ní fífún mọ́ ó sì wú ọmọbìnrin yìí láti fẹ́ ọkọ rẹ̀ padà ó wu ọkọ rẹ̀ láti fẹ́ padà Maakọ bin Yasar tó jẹ́ wàlíyù tí ó fi àbúrò ẹ̀ lọ́kọ lọ́ba yarí pé láyé dáadáa tó dáwò yẹn èmi ò ní fàbúrò mi fún ọmọ kíní yìí ó dùn àbúrò aya dẹ̀ sọ̀kalẹ̀ lórí ẹ̀ aya sọ̀kalẹ̀ lórí ọ̀rọ̀ yìí so kálí bá wọn pa àwọn obìnrin ní ẹ̀tọ́ pé kan lọ fẹjọ́ kún wọn lọ kán gbẹ́jọ́ lọ ẹjọ́ wọn lè gbẹ́jọ́ bọ̀dá wọn lọ wọ́n lè gbẹ́jú ẹnikẹ́ni lọlé ẹjọ́ tó máa fẹ́ sàbòsí fún wọn so yí báyìí sí eléyìí báyìí rẹ̀ irú kíkọ̀ ta sọ yìí òun ni kíkọ̀ tí ó bá jẹ́ sí pé at-talaqu ar-raj'i at-talaqu ar-raj'i ìkọrẹ nílẹ̀ tí ó sì ibi tí ìyàwó ti ń ṣe ìdà lọ́wọ́ tó ti ń ṣe ilépo ọkọ̀ọ̀kọ̀ eh, tí ti ń ṣe lọ́wọ́ kò tí ì ilépo yìí náà ni wọ́n bá ṣe àtúnṣe padà láàrin ara wọn àwọn méjèèjì ọkọ yìí àti ìyàwó yìí wọn ó máa ṣe lọ́kọ láyà lọ láàrin ara wọn láìsí nǹkankan tó bá jẹ́ sí pé wọn obìnrin yìí ò tí ì

bí ó ṣe fẹ́ nígbà kọ́kọ́ ní sùlọ́kà yóò lọ fẹ́ sòkò sáàtọ̀ ṣe pé ẹn ràrà ẹbí ìyàwó mi náà sáni oríṣẹ́ ń gbà kan parí ìdà yẹn ìyá ajá tó máa bá hmm, rọ o tó bá ti lè parí ìdà tẹ́ bá ti lè wòran títí títí tó fi parí ìdà tó bẹ̀rẹ̀ máa ń ṣe tọ́kọ bá kọ́ tó bá parí ìdà lónìí báyìí àbí ní ó bá rí ìdà lónìí báyìí àbí lọ́sàn yìí báyìí kódà kọ́ mi ti kó lọ kọ́ wá ní àbí ò tí lọ alhamdulillah kò tiẹ̀ tí lọ yóò lọ yóò lọ ọ wà lọ fẹ́ padà so eléyìí náà ń pè ní at-talaqul ba'inu baynunatan sughra at-talaqul ba'inu baynunatan sughra ó náà ń pẹ̀lú ìkọrẹ ní yóò lọ fẹ́ padà ní ṣùlọ́kà yóò lọ tọrọ rẹ̀ bó ṣe máa ń tọrọ yẹn sí máa ń tọrọ obìnrin so eléyìí ló ṣẹlẹ̀ sí ukhtu Ma'qal ibn Yasar àbúrò Ma'qal ibn Yasar ló tó bí hadithu tí mo ń sàlàyé yìí ẹ̀kọ́ pọ̀ mẹ́gan lára àwọn ẹ̀kọ́ tó wà mẹ́rin ni pé àṣí ẹ̀gbọ́n ó lè fi àbúrò ẹ̀ lọ́kọ tó kí Michael ẹ̀gbọ́n ló jẹ́ sí arábìnrin ó lè fàbúrò ẹ̀ lọ́kọ ó lè jẹ́ wà léyìí fún àbúrò ẹ̀ bákan náà nínú àwọn ẹ̀rí tó tún wà ń bẹ̀ ni pé àsóbìnrin ò lè fi rẹ̀ lọ́kọ kódà kó jẹ́ sí wípé ni gẹ́gẹ́ bí ó ṣe wà nínú lànà àwọn hànàfíyà àwọn hànàfíyà gbà pé obìnrin tó bá ti lọ́kọ rí tó bá rí obìnrin ọkùnrin míì tó fẹ́fẹ́ ó lè fi rẹ̀ lọ́kọ tí ó sì kó lọ lé ọkọ yẹn láìsẹ̀ pé wà léyìí kankan bá ṣe kí ni ó bá fi wọn lọ́kọ eléyìí zina ni o kéèyàn má dán wò kéèyàn mú máa máa tẹnu mélé báyìí nítorí kí mo ti rí irú ẹ̀rí tó tóbi méjì mẹ́ta tí mo bá wọn yanjú tó jẹ́ sí wípé àwọn obìnrin yìí ní tán sọ ní pé ẹ̀ táwọn gbọ́ ni wípé béèyàn bá ti jẹ́ adélébọ̀ tẹ́lẹ̀ tó wá fẹ́ lọ́kọ kò ní ìdìwà léyìí mọ́ tí ó lè fi rẹ̀ lọ́kọ láwọn obìnrin yìí rèé náà bá rí ọkùnrin tó fẹ́ fẹ́ wọn àwọn ọkùnrin bá ṣe lọ ń wọlé tọ̀ wọn náà bá lọ ń bára wọn sùn nígbàtí àwa rí àwọn nǹkan yìí kí ah, ibò nìkan yìí ṣẹlẹ̀ láwá ní ẹ̀yìn tó ń gbọ́yé ni à ah, eré yìí kìí ṣe bó ṣe kórì ni ẹ̀wò ẹ wo hadithu tí mo ń ka fún wa lọ́wọ́lọ́wọ́ yìí ẹ rí wípé ìgbà tí obìnrin yìí tí wọ́n fẹ́ fẹ́ padà tọkọ rẹ̀ fẹ́ fẹ́ padà ẹ rí bó ti da adélébọ̀ ń gbà yẹn torí pé ọkọ ti kọ̀ tẹ́lẹ̀ adélébọ̀ ni wọ́n fẹ́ fẹ́ padà kò sọ yí pé wọ́n wá kò fi rẹ̀ lọ́kọ o ẹ̀rí pé ẹ̀gbọ́n rẹ̀ yarí pé òun ò ní fífi lọ́kọ tẹ́gbọ̀n rẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ yìí lè yarí òun kò gbọ́dọ̀ lọ túláàsì àfìgbà tẹ́gbọ̀n bá gbà so ẹ̀gbọ́n rẹ̀ ẹni tí ó fi yàn lọ́kọ gbọ́dọ̀ gbà ni kìtì pọ̀ wá yarí túláàsì báwọn kan ṣe máa ń ṣe láwùjọ so ẹ mẹ́jà ṣe bẹ́ẹ̀ o ẹ bá dán òzì náà so kẹ́lẹ̀ bá wọn pé obìnrin níbi àfinilọ́kọ abẹ́ ọkùnrin tí ó bá fi wọn lọ́kọ ni wọ́n wà o so ilé ba ìlànà tọ́lọ́wọ́n bá nìyẹn ká má bàa dàbí ẹranko ká má bàa dàbí kíni o bí ẹranko gbogbo nǹkan ní máa ń ní ètò ẹ̀kọ́ lélé báyìí ó ti yé so baba ibà bàbá yorùbá sọ pé bàbá gùn yìí pẹ́ka ni so ye so kọ́lọ́ bá kó dáhùn kó sàánú ẹnìkọ̀ọ̀kan wa so kí á gbólè yé dáadáa lára àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ńbẹ̀ ni so lára àwọn ẹ̀kọ́ tí a tún rí kọ́ńbẹ̀ ni pé àṣé bí wàlíyù bá fẹ́ máa ṣàbòsí fún ẹni tí ó fẹ́ fi lọ́kọ ẹni pé aláṣẹ obìnrin tí ó fi lọ́kọ tó bá fẹ́ máa ṣàbòsí fún hmm, obìnrin ilẹ́tọ́ àti gbé aláṣẹ yẹn lọlé ẹjọ́ kódà ọmọ lè gbé bàbá rẹ̀ lọlé ẹjọ́ lórí pé bàbá fẹ́ máa ṣàbòsí fún láì kò fẹ́ fi fún ẹni tí ó fẹ́ fẹ́ tó yẹ sí pé kò nídìí kan tó bá ṣẹ̀rí àmú tí ò fi fi fún obìnrin yìí lè gbé bàbá yẹn lọ sílé ẹjọ́ tí bàbá ilé ẹjọ́ ó sì pa bàbá òun láṣẹ pé kó lọ so igi ni tí ò bá dẹ̀ so ilé ẹjọ́ so so ilé adájọ́ ní agbára bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà hmm? adájọ́ ní agbára bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà tí bàbá yẹn bá yarí tí ò gbọ́ sí adájọ́ lẹ́nu adájọ́ lè fún ní gbèdéke pé so látò níyì sọ́sẹ̀ tí ń bọ̀ so igi àbílẹ́nu ìsọ́la àbílọ́tọ̀la tó ọ̀bá so áso wọ́n so yóò dẹ̀ gba síso Islam ó ti so àbá bàbá ẹ̀dàkùn ẹ jẹ́ ká ṣe mẹ̀dọ̀ ẹ́ Kama yìí àwọn ọmọ wa jẹ kámọ́ sí agbára lò ṣẹ̀ríà ò fún wa nínú àwọn agbára yẹn ò oyé ṣẹ̀ríà ò fún wa débẹ̀ kámọ́ sàbòsí fáwọn ọmọbìnrin tí ń bẹ lábẹ́ wa so ní kúkúrú èdè ni pé ìyá yìí wọ́n lọ fi ẹjọ́ ẹ̀gbọ́n wọn wọ́n lọ fi sun ànábì sallallahu alaihi wa sallam ah, ànábì pé ẹ̀gbọ́n wọn so àyà yìí sọ̀kalẹ̀ lórí ẹ̀ ọlọ́ọ̀bá lè kẹ́ sọ pé a'udhu billahi minash shaytanir rajim fala ta'buluhunna an yankihna azwajahunna idha taradaw baynahum bil ma'ruf الله بعلي كلام برا يبولوني إذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعضلوهن فلا تعضلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف الله بعلي كلام صو هنا آية. بيتي بتي أبقى وبنكاله tí àwọn obìnrin yìí wọ́n wá tí ìdà wọn tí àsìkò ìdà wọn fi pé táwọn obìnrin yìí wá láwọn fẹ́ padà sí ọ̀dọ̀ ọkọ wọn ọlọ́run bá ní ẹ má kọ̀ fún wọn láti padà sọ́dọ̀ ọkọ wọn hmm, láti fẹ́ ọkọ wọn padà ọkọ tọ́kọ wọn lẹ́yìn tán bá láwọn fẹ́ fẹ́ padà tọ́kọ ẹlẹ́lòun náà fẹ́ fẹ́ wọn padà ẹ má kọ̀ fún wọn kán má lọ fẹ́ ọkọ wọn padà o ìdá tààrọ́ bọ̀ bẹ́ẹ̀ náà táwọn tí àwọn méjèèjì tí gbogbo wọn bá ti yọnú láàrin ara wọn pé àwọn fẹ́ra àwọn bil ma'ruf pẹ̀lú dáadáa tí ìsẹ̀pọ̀kùnrin yẹn fẹ́ fìyà jẹ padà pé á ah, padà pé yà ò jẹ́ ọ tó mo ṣe kọ́ alákọ̀ọ́kọ́ yẹn á ah, n ti ẹ̀yìn gẹ́ẹ̀tì ẹ̀ dáadáa jẹ́ tó fẹ́ padà kí n tún lè wá fìyà jẹ sí dáadáa tí ìṣe bẹ́ẹ̀ tó yẹ ni <coughs> tíyàwó náà sì ní ẹ̀mí pòun fẹ́ lọ hàn lè mọ̀ pé ìhàn lè mọ̀ ni tí èsì bẹ́ẹ̀ tó yẹ pé pẹ̀lú dáadáa àwọn méjì bá so ti bá yín sìn so bàbá wa Ma'qil bin Yasar ó sì fi àbúrò rẹ̀ ó fi fún ọkọ rẹ̀ padà so níta fẹ́fà yọ́n bẹ̀ ni pé ẹ rí pé ìgbà tí bàbá wa Ma'qil bin Yasar tí kò fẹ́ gbà láti fi àbúrò rẹ̀ lọ́kọ fún ọkọ rẹ̀ tí ó kọ́lẹ̀ tí wọ́n fẹ́ fẹ́ra wọn padà ìyá yìí gbẹ́jọ́ lọ sọ́dọ̀ Nabi sallallahu alaihi wasallam ó lọ fẹjọ́ bọ̀dá rẹ̀ sùn ọlọ́run bá àlékẹ́lẹ́dẹ̀ sọ áyà wípé kí Ma'qil bin Yasar kó má kọ̀ fún àbúrò rẹ̀ láti fẹ́ ọkùnrin tó fẹ́fẹ́ ó di ìdájọ́ dùn ní tá ń lò tó ti yé so ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ni ẹ nínú àwọn ẹ̀rí tí a tún mú wá òun náà ni obìnrin tí òun náà lọ́bà nẹ́bí sallallahu alaihi wasallam ó gbẹ́jọ́ bàbá rẹ̀ lọ́bà nẹ́bí sallallahu alaihi wasallam bàbá rẹ̀ fi fún ọkùnrin kan tí kò fẹ́ kò fẹ́ fẹ́ ọkùnrin yẹn bàbá rẹ̀ wá jẹ́ ń pàtó láti pé ọkùnrin tí ó fẹ́ náà nìyẹn ẹgbẹ́ máa ń ṣẹlẹ̀ láwùjọ tiwa náà tí bàbá yẹn yarí táwọn bàbá yẹn yarí pé ẹni tó fẹ́ nìyẹn sẹ́ ẹni tó fẹ́ tó bá sì lè fẹ́ kò lè lálùbáríkà irọ́ ni so bàbá ẹ̀dàkùn ṣùgbọ́n náà bá ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ so ẹ̀ ń tayọ àlàlélé báyìí hmm? a mọ̀ pé ẹ̀yin náà lọ́wọ́ bá lè kẹ́lá fún lọ́mọ yìí a mọ̀ nípasẹ̀ yín ló ti wáyé hmm? ṣùgbọ́n à bọ́lọ́n bá bẹ́yàn bá fún yàn ní nǹkan bẹ́yàn bá fún yàn lẹ́ran ìjókun so èyí sì sórí kó jòkó tó yé so ìgbà tó ta pátó ti pàṣẹ yín wáyé òun yóò túmọ̀ sí pé kẹ máa hàn lé mọ̀ yóò túmọ̀ sí pé kẹ bá tiẹ̀ jẹ́ yóò túmọ̀ sí pé kẹ tẹ̀tọ́ tiẹ̀ náà lójúmọ́lẹ̀ ló ti yé so ẹjọ́ nítorí ọlọ́run bá yín bàbá bàbá ẹ̀dàkùn já páyà ọlọ́run bá lórí àwọn ọmọ so o lè ṣẹrí nínú ṣòrótò nìka o ní rébọ̀ zàwùjẹ́ yìí ká tó lè so igi nínú ṣẹ̀ríà kí igi tó lè gba síso agbọ́dọ̀ rí pé àtìyàwó àtọkọ àwọn méjèèjì jọ́nú àti fẹ́ra wọn kí sì kí wọ́n jẹ nìkan pánú àwọn méjèèjì wọn gbọ́dọ̀ jẹ àwọn méjìjì ń pa wọn àti gbọ́dọ̀ jẹ nìkan pa wọn gbọ́dọ̀ jẹ ọkùnrin pa wípé ẹni tó fẹ́ túláàsì nìyẹn tó bá fẹ́ lálùbáríkà o tó bá fẹ́ kí n kọ́ ẹ lọ́mọ ẹni tó fẹ́ nìyẹn torí pé láti ìgbà tí bàbá rẹ ti bí tẹ́mínà yìí ti bí wọn náà láti jọ ládé nǹkan ìméjì lẹ́fẹ̀ẹ́ra yìí ọ̀rẹ́ mi sì ní kí gbà nǹkan ti lọ́wọ́ mi bẹ́ẹ̀ lèmi lè gbà nǹkan ti lọ́wọ́ bẹ́yàn bá so ìsokúso lóso igi oso bẹ́yàn bá sorú igi yẹn ìsokúso ni igi yẹn oso so yíba yìí sìn so kọ́nà bá kí ó sànú ẹ̀ kọ̀kan wa kọ́nà bá kí ó wà pẹ̀lú wa so látara báyìí kí a gbọ́ eléyìí dáadáa ká gbọ́ yìí dáadáa so ìyá yìí ó lọ bá Ànábì sallallahu alaihi wasallam wípé ẹni tí bàbá òun fi òun fẹ́ túláàsì tó fún un ní tó fẹ́ fóun túláàsì tó fún ta tí ó fi òun fẹ́ túláàsì yìí òun ò nífẹ̀ẹ́ sí ẹni ẹ̀ anábì sallallahu alaihi wasallam sì dá nìkáhùn yẹn padà anábì sallallahu alaihi wasallam bá nìkáhùn yẹn jẹ́ anábì ní nìkáhùn yẹn ò so ẹwù igi tí bàbá pa bàbá anábì sallallahu alaihi wasallam da igi yẹn rú so tó túmọ̀ sí pé ọmọ obìnrin gbọ́dọ̀ yọnu sọkùnrin tẹ́fẹ́fẹ́ ọkùnrin náà gbọ́dọ̀ so yàtọ̀ sí ìyàwó sàárà ilé tí ó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa lónìí so tó jẹ́ sí pé wọ́n kà gbé ọmọbìnrin kan so wọ́n sì máa gbé lọ sí ilé ọkùnrin wọ́n wá kọrin ìyàwó sàárà rẹ̀ àwùmàgbé tí ó sọ lẹ̀ sí ọkùnrin tí wọ́n fún níyàwó kan mọ̀ pé wọ́n gbé yàwó bọ̀ wá bá wọn kódà kò ríro lára kò máa àwọn tí wọ́n fẹ́ fún níyàwó ni wọ́n máa pípò làwọn gbé lọ bá ìyàwó náà mọ́kọ tí ń lọ bá so wọ́n kà máa gbé lọ bẹ́ẹ̀ tán bá sì délé ọkùnrin tó fẹ́ gbé fún yẹn wọ́n sì gbé wọ́n sì tilẹ̀kùn mọ́ tí láti ọ́dọ̀pọ̀ àti ìyàwó náà eléyìí báyìí alhamdulillah kó tí ń káṣẹ lẹ̀ eléyìí tí mo mọ̀ tó ṣẹlẹ̀ last tí mo rí last tí mi fojú rí last ọ̀sẹ̀lẹ̀ lọ́lọ́jẹ́ ní 2006 náà ni mo rí last mo rò pé lẹ́yìn rẹ̀ àwọn náà ti ṣerú ẹ̀ mọ́ torí pé ìwà àìlajú ẹ̀sìn ni ìwà so ká má ṣe bẹ́ẹ̀ mọ́ kò dá o ó burú gan ṣùgbọ́n náà láti rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn ìgbéyàwó ìtọ́jẹ́ pé wọ́n ń forí sápọn ni àwọn ìgbéyàwó yìí last so bí a ń lu rẹ ní jáde náà ni bí a ń padà ń túká túláàsì torí pé ọkùnrin àtobìnrin tẹ́lú fún wọn túláàsì so ẹ rí pé baba ńlá wàhálà ni so àníyàn bàbá yìí dáa ṣùgbọ́n iṣẹ́ iṣẹ́ wọn ni ọ̀dá àníyàn wọn ni pé àwọn obìnrin yà àfẹ́ kóbìnrin kankan máa ti zìnà àṣìfẹ́ kọkùnrin kankan máa níyàwó ń lé kọ́ wá nítorí pé òun níṣẹ́ lọ́wọ́ ni tábà gbéyàwó yẹn fún wọn wọ́n máa ń bọ́ wọn pẹ̀lú ẹ̀wù ó bọ wọn ó mọ bọ ọkọ àti ìyàwó yẹn papọ̀ níyàwó sàárà yẹn so wọ́n fẹ́ fi kásẹ̀ zìnà lẹ́ni ṣùgbọ́n àníyàn nìkan dá òtó iṣẹ́ gbọ́dọ̀ dá iṣẹ́ gbọ́dọ̀ dá mọ́jẹ̀mú méjì la fi ń gbaṣẹ́ káníyàn dá kíṣẹ́ náà sì dá kọ́ bá òfin ọlọ́ọ̀bá àti tànẹ́bì mu báníyàn bá dá bíṣẹ́ ọ̀bá ti dá iṣẹ́ burúkú ọlọ́run nígbà bíṣẹ́ bá ti dá láníyàn ọ̀bá dá ọlọ́run nígbà sóyé so ká kẹ́kọ̀ọ́ níbi eléyìí báyìí ànẹ́bì dá ní káwùyẹn padà bẹ́ẹ̀ nínú àwọn nǹkan ta tún rí níbi irú àwọn ẹjọ́ tí àwọn obìnrin lọ kó bá nẹ́bí sallallahu alaihi wasallam tánẹ́bí sì dájọ́ dọ́gbandọ́gba fún wọn tánẹ́bí sì gbé àbòsí kù lórí wọn wọn náà lóbìnrin ọ̀dọ́ kan tí bàbá tiẹ̀ náà fi fún ọkùnrin tí ò nífẹ̀ẹ́ sí gbàjọ́ bàbá rẹ̀ fi fọkùnrin tí ò nífẹ̀ẹ́ sí ó bá lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam ó sọ fánẹ́bí ó ní bàbá òun ẹni tó fi pèsè o fẹ́ fẹ́ ọkùnrin yẹn ni àbó fẹ́ fẹ́ mọ́ èwo ló fẹ́ múnú méjèèjì tó bá fẹ́ fẹ́ mọ́ ìsìn náà láti yín ká bá sì fẹ́ fẹ́ o lè fẹ́ tó bá sì lè yọnu sí obìnrin wa sọ fún ànábi pé qad ajaztu ma fa'ala abi ó ní tí bàbá mi ṣe mo ti fara mọ́ mo ti fara mọ́ màá fẹ́ ọkùnrin yẹn walakin aradtu an ya'lama an-nisa'u an laysa lil-aba'i min al-amri shay'un àmọ́ fi wá báyìí òun ni pé òun wá fi òun wá jẹ́ kí àwọn wá kọ́ àwọn obìnrin lẹ́tọ̀ọ́ wọn òun fẹ́ jẹ́ káwọn obìnrin mọ ráìtì wọn wípé àwọn bàbá wọn lẹ́nu ń bẹ̀ lórí àlámọ̀rí yìí bàbá ò lè jẹun pa láti fẹ́ ẹni tí kò bá tẹ ọlọ́run èyí ń lòun fẹ́ káwọn obìnrin mọ̀ tóun fi wá bàrẹ̀ ànábì pé ká mọ̀ pé wọ́n ní agbára bẹ́ẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ àti ká mọ ẹ̀tọ́ ara ẹni nínú ìmọ̀lọ́wà so ká sì jà fún ẹ̀tọ́ àwọn tí wọ́n mọ ẹ̀tọ́ wọn ká kọ́ wọn bó ṣe mẹ̀tọ́ wọn lára ìṣe dáadáa sọmọ èèyàn lọ́wà ẹ̀rí pé obìnrin yìí ó ti gbá bàbá rẹ̀ fẹ́ ó ti gbà pé tí bàbá mi fẹ́ràn mo yọ́nú sí ṣùgbọ́n tí n bá dákẹ́ bẹ́ẹ̀ àwọn obìnrin ò ní mọ̀ wípé wọ́n rò pé tí bàbá yẹn bá fihàn lọ́kọ́ túláàsì ọ wọlé ni wọ́n ní mọ̀ pé kọ̀ wọlé nítorí ẹ̀ lórí kí wá bá ànábì mo kí n tí mo fẹ́ àchíìfù mo jẹ́ àchíìfù so ó ti parí sí tí dùn ní arábìnrin yẹn lọ ara àwọn tó kọ́ wa lẹ́kọ̀ọ́ tó sì jẹ́ kí a mọ ojúṣe obìnrin tó jẹ́ pé mẹ́tọ́ rẹ̀ ni pé ó sì jẹ́ bàbá náà mọ̀ wọn ara ẹ̀ pé ó lè fọmọbìnrin lọ́kọ túláàsì nínú wọn ni ìyá yìí wà ọlọ́bàá lè kọ́kọ́ bá san wọ́n lẹ́san dáadáa àtàwọn tí wọ́n jẹ́ ẹni rí ìṣáájú náà àti àwọn tí wọ́n jẹ́ ẹni ìsìn náà àti àwa tí àárín lórí pa wọn náà ọlá ìjọkan sọ náà bá so ẹ wọ́dúrú àwọn ẹ̀kọ́ yìí bí ó ṣe lágbára tó nínú àwọn ilé tó mú wá fún wa nítorí àsìkò wa kálíbà mọ̀ wípé àwọn ẹ̀rí pọ̀ rẹpẹtẹ lórí àwọn àlámọ̀rí òun ni nǹkan tó ṣẹlẹ̀ tí mo ti mẹ́nu bà lẹ́ẹ̀kan sí àwọn ọmọbìnrin Sa'id ibn Abi Rabi'i Sa'id ibn Abi Rabi'i Sa'id ibn Rabi'i jàre Sa'id ibn Rabi'i tí mo ti mẹ́nu bà lẹ́ẹ̀kan ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Sa'id ibn Rabi'i tí ó ṣẹlẹ̀ sí àwọn ọmọ rẹ̀ o ní inú nǹkan tí yàtọ̀ mú wá láti fi ṣẹ̀rí kí ni nǹkan tó ṣẹlẹ̀ hadith tí Jabir ibn Abdillah tó ó ní ja'at imra'atu Sa'd ibn Rabi' ila rasulillahi sallallahu alaihi wasallam ìyàwó Sa'd ibn Rabi' ó wá bá nabi sallallahu alaihi wasallam faqalat ó wá sọ pé ilé annabi hatan ibnata Sa'd ibn Rabi' àwọn ewu àwọn ọmọbìnrin méjèèjì tí mo kó wáyìí àwọn lọ́mọbìnrin àwọn ni ọmọ Sa'd ibn qutila abuhuma ma'aka fi uhudin shahida bàbá àwọn méjèèjì yìí ó tẹ̀lé ọ lọ sójú ogun uhud ibẹ̀ ni wọ́n ti pa okuku shahid okuku shahada ojú ogun uhud náà ti pa bàbá wọn bàbá àwọn ọmọbìnrin méjì tó ń wòye èmi sì níyá wọn wa inna ammahuma akhadha malahuma sọwárí kò jẹ́ kí n jẹ́ ń bẹ̀ kò jẹ́ káwọn ọmọ mi náà jẹ́ ń bẹ̀ rẹ̀ ànábì àwọn ọmọ yìí sì ni wọ́n lè lọ́kọ láì fi kí wọ́n ní dúkìá kò tún fẹ́ jẹ́ káwọn ọmọ yìí rọ́kọ níní o rẹ̀ ànábì bò ní ànábì gbà mí o tó yé ọlọ́ba ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ a ànábì ní ìyá ìyá yìí ṣe sùúrù ọlọ́run bá lè fẹ́lọ́ padà dájọ́ lórí ọ̀rọ̀ yìí kọ̀pẹ́ láyà yìí sọ̀kalẹ̀ ayatul miraf àyà tó kọ́ wa bá ti pín gún nínú Al-Qur'anul Karim yẹn níbi tó ṣe dédé ọ̀rọ̀ tí mo sọ nínú àyà yẹn eh, àwọn ọ̀rọ̀ kan ti ṣáájú nínú bẹ̀rẹ̀ àyà yìí àyà tó ra gùn díẹ̀ ni bẹ̀tí bí táwà ní pé ọlọ́ ní فإن كن نساء ní فإن كن نساء فوق ọlọ́run ni tí àwọn ọmọ tí òkú filẹ̀ sáyé tán bá jẹ́ obìnrin tó wọ́n ju méjì lọ ẹ máa wo ìdájọ́ bá ti píngun rẹ̀ o lára ìdájọ́ lára ìdájọ́ ibi bá ti píngun lélẹ̀ ọlọ́run bá ní tó bá jẹ́ pé ọmọ tí òkú filẹ̀ sáyé tó bá jẹ́ sí pé ọmọbìnrin ni wọ́n ń wá ju méjì lọ falahunna thulutha ma tarak ọlọ́run bá ní yọ́ máa jẹ́ ti wọn nínú ogún bàbá wọn tó filẹ̀ ń dúkìá bàbá wọn tó filẹ̀ thulutha tutọ́ọ̀dù in tí bàbá wọn fílẹ̀ sáyé kí ni tutọ́ọ̀dù ó ní pé ẹpín gbogbo dúkìá bàbá wọn sí mẹ́ta gbogbo tí bàbá wọn ní láyé ẹpín sí mẹ́ta tẹbà pín sí mẹ́ta ẹkódà méjì nínú mẹ́ta yẹn ẹkó fáwọn ọmọbìnrin yẹn ẹwà pín fún gbogbo àwọn obìnrin yẹn tó bá jẹ́ mẹ́ta ni wọ́n àdìmọ́jẹ́ ẹyọ mẹ́rin tó bá láti ju méjì lọ ẹpín gbogbo tutọ́ọ̀dù yẹn ìdá méjì nínú ìdá mẹ́ta yẹn ẹpín fún gbogbo wọn dọ́gbandọ́gba láwọn obìnrin so ti so ọlọ́run bá ní in tí wọ́n jẹ nìyẹn nínú ogún tó bá ti lè ju méjì lọ so yé náà a ìyàwó sì gba sumun yọ bá 1 over 8 náà kí má bá fi gba àsìkò mi so òun ni wípé ọlọ́run bá níkẹlá ó sọ ayà ìkalẹ̀ láti fi ṣàlàyé ìdájọ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí Ànábì sallallahu alaihi dẹ̀ pé ọkùn wọn ó sọ fún pé sórí àwọn ọmọ yìí fún wọn ní nǹkan báyìí tọ́lọ̀mbà àríkẹ́lá pé fún wọn nìyẹn nínú ogun bàbá wọn ìyá wọn fún wọn ní nǹkan báyìí so in tó bá kù títí ẹni máa kó lọ àmọ́ kọ́kọ́ yanjú tàwọn ọmọ yìí ti ìyá ìyá tàwọn ọmọ yìí náà so ẹ wo nǹkan sì ọ́nkù wọn ó fẹ́ ṣàbòsí fún wọn ó sì fẹ́ ṣàbòsí fún ìyàwó bọ̀dá rẹ̀ ó fẹ́ gbẹ́sẹ̀ lé dúkìá ìyàwó bọ̀dá rẹ̀ so ti yé so àtàwọn ọmọ bọ̀dá rẹ̀ ìyàwó ìyá yìí olọ́fẹjọ́ rẹ̀ sun adájọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam adájọ́ tó mẹjọ́ dá jùlọ tó ní déédé jùlọ olọ́fẹjọ́ rẹ̀ sun Ànábì Ànábì sì dájọ́ níbàámu bí Ọlọ́run bá ní kí láti fẹ́ kó dájọ́ yẹn Ọlọ́run bá dẹ̀ sọ ẹ̀rí kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam ẹ̀ẹ́lẹ̀ jẹ́ káwò sọ ẹ̀rí pé àwọn obìnrin lásìkò Ànábì sallallahu alaihi agbára tí ó pọ̀ ni tó yẹ pé dìde bákan náà ni wọ́n ṣe lágbára tó pẹ̀lú ọkùnrin ní iwájú adájọ́ àti ní ilé ẹjọ́ àti ìgbẹ́jọ́ lọ sí ilé ẹjọ́ so yí báyìí sí so lára àwọn ọ̀nà tí Islam ti ṣe dọ́gbandọ́gba pẹ̀lú àwọn obìnrin nìyẹn so ẹ má jẹ́ kí ẹnìkan ẹ má jẹ́ kí wọ́n tàn yín jẹ ẹ̀yin obìnrin tó máa sọ fún yín pé Islam yẹpẹrẹ àwọn obìnrin tó máa ṣe gbapá wọn láàánú yín tó máa fẹ́ ba ayé ẹ̀yin obìnrin jẹ́ so àwọn ìbò àwọn ará west tí wọ́n ṣe bí ẹni páwọn láàánú ẹ̀yin obìnrin ìlòkulò ni wọ́n ń lò obìnrin o ìsìláàmù gangan ló sọ ìwọ̀ yín ìsìláàmù gangan òun ló pọn yín lé ìsìláàmù gangan ló dáàbò bò so yé so kò sí ẹ̀sìn náà láyé tó mójútó yín tó sì sọ àwọn ìmọ̀kalẹ̀ tó kún rẹ́rẹ́ nípa yín bí ẹ̀sìn islam gbogbo àwọn kan tá à ń gbé jáde yìí ẹni káwọn ẹlẹ́sìn mìíràn gbé jáde nínú tíra tiwọn ẹ̀rí pé wọn lè rí láyé so islam mójútó ọkùnrin àtobìnrin ó mójútó ọmọ ènìyàn lápapọ̀ ó dẹ̀ mójútó ẹ̀sìn wa so yí bá yín sìn so ẹjọ́ nítorí ọlọ́run bá ẹ dákun ẹ̀yin bàbá bàbá ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin alágbára mọ̀lẹ́bí tí èèyàn yóò kú tán tẹ́ẹ̀mà ha àwọn ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ lè mà tẹ́ẹ̀mà gbẹ́sẹ̀ lé dúkìá wọn bẹ́ẹ̀ bá gbẹ́sẹ̀ lé láyé ẹgbẹ́sẹ̀ kú ń bẹ̀ lálkìyàmà ò bẹ́ẹ̀ gbẹ́sẹ̀ lé láyé ẹgbẹ́sẹ̀ kú ń bẹ̀ lálkìyàmà nílé ayé iná sì ní tó bá yẹ kí ibi tẹ́ ti ń gbé ìdájọ́ òdodo bá ń bẹ ní bá ń bẹ àwọn àwọn àwọn àwọn àwọn wọ̀nyí ọ́ lọ sí ilé ẹjọ́ ẹlájọ́ sì gbẹ́sẹ̀ yín kù ń bẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ gbé kúrò nílá níyì ẹ̀yọ́ padà gbé pọ́n adájọ́ padà gbé kúrò nílá lẹ́tẹ̀ tó dákẹ́ páyọ̀ lọ́wọ́n bá torí irú nǹkan tó ti ń ṣẹlẹ̀ dáadáa tá ń gbọ́ wa ni mélòó mélòó obìnrin tó ẹ pọ́kọ tọkọ rẹ̀ sì ní dúkìá tó jẹ́ sí pé bọ́lọ̀wọ̀n bá kọ òsì mọ́ obìnrin yìí ò ní tòsí mọ́ lẹ́yìn ikú ọkọ rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ wọ́n lé àwọn obìnrin jáde kún lé wọ́n ní àwọn ọlọ́pọ̀kọ wọn nítorí pé ẹ fẹ́ jogún èèyàn yín tó kú ẹ̀rù ẹ̀yìn ìrora ti yín pin ẹ wà lé àwọn ìyàwó wọn jáde kún lé láwọn náà pa ẹ lé àwọn ọmọ wọn jáde kún lé ẹ fọgbọ́n gba dúkìá àwọn ọmọ yìí ẹ jẹ wọn máa yé ẹ wà ní ẹ̀yìn rẹ̀ yìí fẹ́ kó wọn sábẹ́ fẹ́ máa tọ́jú wọn ni mọ́ kó wọn sábẹ́ tó bá jẹ́ sí pé ó fẹ́ tiẹ̀ kó wọn sábẹ́ páyọ̀ náà bá lórí wọn a ní ìyànlé kíyàn ní mọ́ kó wọn sábẹ́ tó bá jẹ́ pé wọn àti ìgbọ́n wọn àti lè dá dúkìá yìí darí fún rárá wọn Hmm? so wọ́n jọ mọ̀ orúkà tí ó tí ìgbọ́n ayàkùnrin ti yàn ó ti yẹn jú ẹ̀ so ṣùgbọ́n alùkùnrin jẹ́ pé pé tẹ́ bá ti kẹ́fin pé àwọn ọmọ yìí wọ́n ti dé rúṣìdù ti wà fún wọn wọ́n ti mọ ọ̀tún yàtọ̀ sósì wọ́n ti gbọ́n ẹ dá dúkìá padà fún ẹjẹ́ kan máa darí ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ kọ́ máa kíkìkì ni wọ́n ẹ̀kọ́ wọn sábẹ́ ẹ̀sẹ̀ páyọ̀ ọlọ́run bá lórí dúkìá yẹn bá wọn mójútó mọ́kù wọn sábẹ́ ní kò pọ̀ fẹ́ sàbòsí wọn fẹ́ jẹ dúkìá wọn mọ́lẹ̀ ìsìláàmù ojú kó yẹ pé má mú nǹkan kan bẹ́ẹ̀ má mú nǹkan kan bẹ́ẹ̀ àmọ́ tó bá yẹ pé wọ́n jẹ́ ẹni tí ó jẹ́ òtòsí tó ẹ́pẹ́ ìwọ gan àti jẹ́ àti mú nira owó náà ló sí bá ọmọ ẹmú dúkìá ọ̀nà bá mójú dúkìá àwọn kọ́mọ́ rárẹ̀ Islam ní olè mú dèdè tí ó gbọ́ bùkátà rẹ̀ mẹ́ bil ma'ruf pẹ̀lú dáadáa má mú ní ihun kàrà hàn so à ń ṣe ilé ìbá fún wa ká pààyàn lọ́wọ́ bá lórí àwọn ọmọ kéékèèké lórí àwọn so ká má yẹn wọn jẹ Islam ti empower wọn o Islam ti fún wọn lágbára o ní ẹ̀ bá ṣàbòsí fún wọn Allah subhanahu wa ta'ala so eléyìí báyìí òun náà ni àwọn ẹ̀tọ́ tí a fẹ́ sàlàyé fún àwọn ìyá wa àtàwọn ìṣẹ́dọ́gbandọ́gba tí Islam ṣe láàrin ọkùnrin àtòbìnrin àkí a lè gbàgbọ́ yìí lè báyìí dáadáa kí wọ́n yẹ̀ wá jẹ so ká sì má jẹ́ kẹ́nìkan kí so in tí Islam tí kò gbé pàwọ̀gbẹ̀ lọ́rùn ẹ má jẹ́ kí wọ́n fẹ́ ẹ̀tọ́ yìí lójú kọjá bí Islam fẹ́ lójú ma ẹ drag yín sí ṣe ara àwọn ibi tọ́lọ́run ti ní kóbìnrin má dá sí yẹn àti tọ́lọ́run ní kọkùnrin má dá sí yẹn ọlọ́run bá àríkẹ́ láàánú wa ni o ọlọ́run bá lọ dá wa ó sì mọ́ tó dá sí wa lára ó sì mọ́ tó sí dédé àdámẹ́ nìkọ̀ọ̀kan wa so ìkan bá ti lè ń wọ́ yín lọ sí ibi tí ọlọ́run bá ní kọkùnrin nìkan ṣe wọ́n fẹ́ ba yé yín jẹ́ ni torí pé wọn ò nímọ̀ tọ́lọ́run bá tó dá yín a antum a'lamu ṣé ẹ̀yin lẹ nímọ̀ nípa ẹ̀yin lẹ nímọ̀ jù ní àbọ́lọ́run ṣé ẹ̀yin nímọ̀ ní àbọ́lọ́run bá ọlọ́run bá lọ bá tí ó nímọ̀ jù ọlọ́run bá lọ dá wọn ó nímọ̀ nípa wọn jù yí lọ òun ló mọ̀ tó dá sí wọn lára òun ló mọ̀ tí ó ṣàǹfààní fún wọn òun ló mọ̀ tí àdámọ̀ wọn gbé ṣubú lè yóò ṣe máa sọ yí pé ẹ nǹkan kan so tí ọlọ́run ní ká ṣe bá ṣe darí ìlú ìdarí iṣẹ́ ọkùnrin ni o kò sí nǹkan tó kan ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ o wọ́n yé báyìí kò sí nǹkan tó kan ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ tó inshallah kẹrin tá a bá débi tí ẹ̀yin obìnrin ti lè dá sí ìntẹ́ lè dá sí ń bẹ̀ ààjẹ kó yé yín pẹ̀lú ẹ̀rí àwòdẹ̀ ní ṣe jàǹbá fún yín ló ṣe báyìí sì so ilé ìgbìmọ̀ asòfin ẹ̀ má lọ bẹ̀ kò sí tẹ̀ wá ń bẹ̀ o kò sí so yí báyìí ọ̀rọ̀ yí ọ̀rọ̀ tí ó dàrú ní ẹmẹ́jì kan dàrú ma yí lójú so tó rẹ̀ lójú ká ma sàlàyé fún yín báyìí kẹ́ẹ̀lẹ̀ appreciate Islam àwọn bí Islam yìí ṣe dọ́gbandọ́gba pẹ̀lú yín láàrin ọkùnrin àtobìnrin tí ó ti yé so kẹ́ẹ̀lẹ̀ bá gbóyé dáadáa àtàwọn tí Islam pè yín dá síta padà ma sàlàyé fún yín ẹmọ́ débẹ̀ tó ti yé so kẹ́ respect òfin Ọlọ́run Allah subhanahu wa ta'ala so inshallah karim ibi náà ni a dùn sí lálẹ́ yìí ibi náà lájú sí bí báyìí a tún máa tẹ̀síwájú ní ìdánilẹ́kọ̀ọ́ ilé tí ó ń bọ̀ gẹ́gẹ́ bí àwọn ìkéde tí a máa ń kéde lórí àwọn fíṣẹ́bílìláì tí a máa ń gbà láti fi ra epo sínú jẹnẹrétọ̀ àti láti fi ra àwọn nǹkan wa yìí ẹ má jẹ́ kí aṣàrá wa kọ́lọ̀bà àdíkẹ́lá kó fi kọlọ̀bà kó jẹ́ kí a bá ẹ̀sà rẹ̀ pàdé ní ọjọ́ gbẹ̀dàn kìyàmà níbi tó lérí jùlọ ọlá ìjọkàsọ́ náà bá subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa